سبيلا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الحديث هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار نيو òde سي جابا ọjọ́ kọkànlá nínú ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún mẹ́tàdínní àádọ́ta ìjọ. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa àlàyé nípa kìyàmù láyé. Lẹ́fílà pé èyí tí a ti sọ fún mi àwọn ọlá ti bẹ fún náà sí lọ́wọ́ nínú àwọn ọlá tó wà mo ní pé ó lè fún pariwo ọ̀rọ̀ sẹ́nà. a tún sọ fún wa nípa pé àkókò wo òun ni ó yẹ sí náà sí lọ́wọ́ pọ̀ sí náà ajẹ́kọ̀ọ́ yọ wá wípé àsìkò rẹ̀ fẹ̀ ó sì bẹ̀rẹ̀ láti bàtà bàtà fi ṣàyẹ̀wò ṣùgbọ́n kò sí láti máa bọ́ sásìkò kẹta àsìkò kẹta àfikárí ètò ọjà ìjọba mẹ́ta ìdásẹ̀dá mẹ́ta nínú èyí tó kẹ́yìn nínú òwe. Àbí ká sọ pé ká kẹ̀dá mẹ́ta ọ̀dọ̀ ni bàbá kó ta kẹ̀mbẹ́ títí alùpàdé abẹ́rẹ́ mi. Àwọn akúgbó yóò akúgbó ìlànà ìsọ̀lá àtọ́lá máa ń bẹ̀rẹ̀ fún mi. Púpọ̀ ajẹ́kọ̀ọ́ yóò akúgbó nígbà tí àkókò bá ti kọ́ fún òṣìṣẹ́ ọlọ́run tó láàrin ọ̀sán ni yóò dìde fún ẹgbẹ́ ọ̀rọ̀. lẹ́yìn a tún máa tẹ̀síwájú nípa pé tí kọ̀ǹdíṣọ̀n ọ̀la wá jẹ́ ìrìnàjò kọ́ táàmì rẹ̀ ti bà ìyẹn láti ẹ̀kọ́ òfẹ́ à ń sọ nípa bóyá láti kalẹ̀ kọ́kọ́ ọ̀nàdọ́dọ̀. àkọ́kọ́ ohun tá mẹ́rin bá ní alẹ́ ìkọ́ rẹ̀ àmì ẹ̀ka fẹ́ ṣe ìjọsìn ọ̀rọ̀ ọ̀tọ̀ nítorí ọlọ́run. béèyàn bá lágbára àti ṣe sábàtàlẹ̀ àjọ ìkẹ́nu àwọn ẹ̀rí tó jó yé pé ládàá rinlẹ̀. mo ni hadith ko fẹ́ mú wáyé ye ti gbà ní ẹ̀kọ́ wọn ó sì náà fi làgbo ó sì le mọ́ ro ọ̀rọ̀ mo kò ta padà yẹn tó ń tọ̀wọ́ balaga hadith Abi Darda hadith kúbi sọ̀rọ̀. Abi Darda يبلغ به النبي صلى الله عليه وسلم قال من أتى فراشه وهو ينوي أن يق... وهو ينوي أن يقوم ويصلي من الليل وغلبته عينه حتى يصبح كتب له ما نوى وكان نومه صداقة عليه ربي أبو الدرداء رضي الله عنه ثم رضي النبي يصلي الله ولو صلى الله عليه وسلم فقال من أتى فراشا ẹni tó bá lọ sí gúúsù rẹ̀ wàhùwà yẹn ní wí áàdù rẹ̀ nìyẹn ẹni yẹn sì dà níyẹn àníyàkú fún wọn dìde ọ̀lùsọ̀lù àdìnàláyé òun dẹ̀ sọ̀rọ̀ àdìnà sí làlú fọ̀họ́lẹ̀ bẹ̀tù àìlù òun bá gbé lọ àtàyò sùdẹ̀ kílẹ̀ fi mọ́tàkùn bá àti tó kò tí bá làwọn máa ń nà wá mo tó dà ní ẹ̀rẹ̀ yẹn wọ́n dẹ̀sùn máa kàkọ́lẹ̀ ẹ̀sìn rẹ̀ fún ọ̀kánà náà mo hó sọ́dà pàtàkì àlẹ́ yìí ní ọ̀bẹ̀ oorun tó sùn yẹn sàárà ni wọ́n máa jẹ́ ìtì ẹ̀dọ̀ adẹ́dàwà ló dáadáa tó sì máa jẹ́ táwọn nígbà tó yẹ kó tẹ̀ láti ẹ̀ dáadáa ọ̀ wá rí ti ọ̀ ọ̀ gbà dáadáa aládùn wa lẹ́ni ẹjẹ́ ọjẹ́ ìgbàgbọ́ kó sùn ọmọra ọlọ́nkọ̀ ti sẹ́gun fún mi ládàá fún sinẹ́fìlà bẹ̀rẹ̀ nìyẹn nígbà táni ọ̀rẹ́ ti ta. níbi yóò kíní máa dá nìyẹn láàmú wọ́n ti kí jàmáà tán tí wọ́n náà tó wá bẹ̀rẹ̀ jàmáà rẹ̀. gbogbo ẹ tó bá ti lánìyẹn tí ti máa ń bá jàmáà gbogbo ògbà ó ti lánìyẹn fún òfẹ́ bá jàmáà ọ̀fẹ́ báyìí ọkọ̀ bí kọ́ mọ́kẹ́kẹ́ tó ṣe kí ìbárun tí máa ń bá lọ́pọ̀lọpọ̀ gbà eléyìí ni o tún dà ní ìrún yá lójijì tí ọgbà ládà kọ bá jama hadith hafsa ní ìkúrè. رسول الله صلى الله عليه وسلم إذا أخذ مضجعه جعل كفه يمنى تحت قبه الأيمن وكان يصوم الاثنين والخميس sẹ́rí hadithi tí a mú wá lákọ̀ọ́kọ́ yìí tí bá ń tọ́ka sí ádà ní ẹ̀pà afẹ́sìn kan torí ìfọlọ́wọ́ lẹ́ẹ̀kan náà ó tún jẹ́ kan nínú àwọn ohun tá a fi palẹ̀ mọ́ tí nǹkan ni ó dẹ̀rẹ̀ wá lọ́wọ́ láti lè ṣe kìyàmù lẹ́yìn mo ní kéèyàn ní àníyàn. nínú àwọn nǹkan dáàbò ti palẹ̀ wọ́n pa afẹ́ ti fi àmọ̀ láìpẹ́ ọ̀dà ní ẹ̀kọ́ fẹ́ ṣe. ìkejì làwọn adébẹ̀ yìí àdéhùn àǹsọ̀ yẹn wọ́n lè jí sẹ́lọ̀ sọ̀lá lọ́sọ̀lá tó bá fẹ́ sùn yóò gbé àtẹ́lẹwọ́ rẹ̀ ọ̀tún tàtà kàbẹ̀gẹ̀ àìmọ̀n yóò gbé ẹ̀kẹ́ rẹ̀ ọ̀tún. eléyìí náà wọ́n lọ gbé ìdáwọ̀ rẹ̀ wọ̀. ọjẹ́ kan lára ohun tí máa ń fàrẹ̀ lọ́wọ́ fún yẹn láti lè pèsè àrùn rẹ̀. ọkọ̀ ìgbé ọ̀tún lélẹ̀ wọ́n á gbé orílẹ̀ àtẹ̀rẹ̀ ọwọ́ rẹ̀ tó ti pé bẹ́ẹ̀ lè sùn. ó lè tẹ́jọ́ máa sá lọ bí oorun oníwọ̀lá. yóò ní kẹ́sùn lọ rẹ́rẹ́rẹ́ ó ní kọ̀kẹ́ sùn. yàtọ̀ sẹ́ni tó ń gbé ọba sùn báyà fáà yóò sùn kàkà ni àbíkọ́ dánú délẹ̀ àti kó gbé pílò bẹ́ẹ̀ à ń bọ̀ wá bẹ́ẹ̀ gbogbo omi tó bá ti ṣe tìmù tìmù tìmù tìmù tìmù kì í jẹ́ kí amúlẹ̀ ìwọ̀ láti rẹ̀ àsọ pé fóònù ọ̀dà ọ̀ àní ọ̀dà ọ̀ ṣùgbọ́n ìwọ lọ gbé ìdánwò rẹ̀ bọ̀ lọ gbé ìdánwò rẹ̀ bọ̀ ó rí i pé tó o bá sùn níbi tí ò ṣe tìmùtìmù tó wá fẹ̀gbẹ́ ọ̀tún lélẹ̀ ọ̀fẹ̀gbẹ́ ọ̀tún lélẹ̀ tọ́lá àwọn elétò ìlera padà fi ń rinlẹ̀ nísìnyí pé bí ni a ti wà tí ẹ bá fi òun lélẹ̀ ìsinmi èyí ó ti lágbára jù èyàn ní fẹ́ tagúrẹ́ kọ̀díṣà ló lè jọ fẹ̀gbẹ́ òsì lélẹ̀ ṣùgbọ́n fẹ̀gbẹ́ ẹ̀kún lílo oṣù bá ṣe wí ohun ò lè wọ́ra wọ́n lọ jù dáwọ̀ rẹ̀ lára eléyìí nù nǹkan tó lè rẹni lọ́wọ́ jù láti ṣètì àmọ̀ láìlè ni àti bá anábì máa ń gba ismail àti kọ́lé wọ́n gà fi parí hadith nìyẹn. nínú nǹkan tí ó rìn wá lọ́wọ́ ìyàmù lẹ́yìn òun ni ìgbésẹ̀ tó tún kẹ́yìn hadith àbí mas'ud. àbí mas'ud radiyallahu anhu qala qala nabiyyu sallallahu alayhi wa sallam man qara'a bi ayatayn min akhir surati al-baqarati bil laylati kafatahu. àbí mas'ud Uqba bin Amir al-Ansari. رضي الله عنه ولا النبي صلى الله عليه وسلم في من قرأ بالآيتين من آخر سورة البقرة في ليلة أنا بك آمن بني منصورنا على الكوم الكافرين آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير ربنا ها لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ولا تحملنا على ذلك به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا أنصرنا عليك الكافرين ẹni ọba káyà méjèèjì wọn lóòrò kàpàtàrọ ní eléyìí náà wà ní ìjàwá mìíràn àìtẹ́lẹ̀ èyí tí ń bẹ fánàbí sọlá àdìsọlá kàpàtàrọ wọn ní tùmọ̀ rẹ̀ kàn ní pé méjèèjì ọlọ́run wọn ó lò ní sọ̀rọ̀ àṣetánù ní fọ́ bá lẹ́nu tí wàá yá máa sùn lọ. Ìwọ gbìyànjú rẹ̀ bá tí wọ́n ń tò wẹ́rẹ́wẹ́rẹ́. Àkọ́kọ́ ìyànjú àníyàn, ìkejì kọfẹ̀gbé ọ̀túnlélẹ̀, ìkẹta kí yẹn káyà méjèèjì olóòdù tí yóò sùn. Èyí dọ́kẹ́ mẹ́lẹ̀ yìí ta sọ ni. Káyà méjèèjì ọlọ́run máa lò ní sọ̀fù. Àṣetáni ò ní lè fọ́ bà lọ́kàn níbi tó máa sùn lọ gbáàrí tí lè fọ́. Adé tàbí ìfọ̀rẹ́rọ̀ ní وعن ذلك رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يعقد الشيطان على قافية رأس أحدكم إذا هو نام ثلاث عقب يضرب كل عقبة عليك ليل طويل. يا أبو هريرة رضي الله عنه ọlọ́dájú òjíṣẹ́ ọlọ́run sọ̀lá àlẹ́sọ́lá ń sọ pé àṣẹ sáà ni wọ́n máa ta sí pàpọ̀ orí ẹnì kọ̀ọ̀kan yìí nígbà tó bá sùn. Sàlásà ọ̀kọ̀ jábọ̀ ọ̀kọ̀dà. Kókó mẹ́ta ní ọ̀tà. Ìwù tí ó máa gbé síbi kókó kọ̀ọ̀kan. Láti níbi káka ámánà ẹ̀ ládọ́sọ̀. Ìwù tí ó máa gbé síbi kókó kọ̀ọ̀kan. Wọ́n ní bí àlẹ́ ìkẹlẹ̀ yìí ló ń kọ̀wé rẹ̀. Òru tó gùn bẹ fún ẹ máa bó orun sọ. Fárúkú dẹ́ a ní ọmọ sùn lọ tẹ́ni ẹ bá wá jí tó fi alhamdulillahi alladhi ahyana ba'dama amatana wà ilayhin nushur wọ́n tọ́ bẹ wí láì kókó tó ọkọ̀ túnú mẹ́ta ni tọ́ba wa lọ lálùwàlá kókó kejì ó tù tọ́ba wa lọ kírun kókó kẹta ó tù ẹni ọ̀sẹ̀ jì ní kí ni ọ̀nà ṣe ìtọ́ lẹ́ni tára rẹ̀ máa jí kéke ọ̀nà ìbàdàn náà ẹ̀mí rẹ̀ ó dùn. bí bẹ́ẹ̀ kọ́ tí ọba ló ń wo jù báyìí ẹ̀mí rẹ̀ ó dùn kàpìlán olóró ìdíyànjú gbogbo dáadáa tó bá yẹ kó dìde sí kò sí ẹ sì sọ ẹni rẹ̀ dáadáa o gbígbé kò jí sílẹ̀ fi mọ́ yóò wù àbàjẹ́ kan tí mo kọ́ lọ fọ́ tọ́ obìnrin tí èsì ìyàwó rẹ̀ fọ́ tọ́ lára báyìí ara wà àbàjẹ́ nìyí yóò sàbùrù kan àbí kọ́ máa lọ́wọ́ dẹ̀wọ̀ dẹ̀wọ̀ kọ́ máa ká dáadáa obìnrin tí èsì ẹlẹ́tọ̀ rẹ̀ yóò sàkàbùrù àbí kọ́ parọ́ àbí kó ti jàmbá àbí kó sòfófó àbí kó sọ̀rọ̀ ẹ̀yìn. ẹ lọ tún wò dáadáa kókó tàṣe dání tàyẹn kò tú pẹ̀lú kó jí ní àárọ̀ ló tó yìí èdè àti bẹ́kọ́ dọ̀rọ̀ mi ẹ̀ tẹ́lẹ̀ àwọn nǹkan tó máa rẹni lọ́wọ́ láti ìyàmù láìlè nínú ẹlẹ́sìn hadith Ubadah bin Samit. An Ubadah bin Samit an an-Nabiy sallallahu alayhi wa sallam qala man ta'ara min al-layl fa qala la ilaha illa Allah wahdahu la sharika lahu له الملك وله الحمد هو على كل شيء قدير عبادة بن صامت رضي الله عنه قال يا ولد عليه الصلاة والسلام في من تعاظ من الليل إنه لا جلول فوائد لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير الحمد لله وسبحان الله ولا إله إلا الله الله أكبر láàúlà wọlá kú wátá ìlà bẹ̀rẹ̀ látún lè sàdúrà yẹn bẹ́ẹ̀ tún mọ́kọ̀ọ̀lù Ọwà sọ wípé Allahumma firli Ọlọ́run forí jì mí àwùjá òsìgí ìbàláwú. Àbójú rẹ̀ ti àdúrà kẹtọ́ fẹ́ ṣe tẹ́lẹ̀. Ìdánwò tí mo fẹ́ ṣe Ọlọ́run jẹ́ ń pàṣẹ òsìgí ìbàláwú. Àdúrà rẹ̀ ọgbà wọn. Fàyín tàwádọ́ wọ́sọ́lá kúdì láti sọ́lá ọ̀tún. Ọba wa lè sàlùwàlá tó fi ẹni yẹn ti ṣe àwọn nǹkan tí òbí jí ó ti jí ọwọ́ àtiwọ́ àdúrà rẹ̀ àdúrà rẹ̀ ọgbà bó ti ràn lọ́wọ́ ọgbà. bàbá wa fẹ́ bẹ̀rẹ̀ tàbí ìjòjò yẹn ẹ̀rí fáwọn Yorùbá àwọn náà ibi pẹlẹbẹ òun ni ọdún máa ń mọ́ ọ̀lẹ̀jẹ̀ ìhòkè ní kí jùlọ ẹ̀rí kó ti wà ní ìlànà education náà àwọn sọ yìí pé من القليل إلى الكثير من السهل إلى الصعب láti di díẹ̀ láti fi ń lọ pípọ̀ láti di tọ́rọ̀ ní òtí lọ síbi tó lè èèyàn lè wọlé kí ó lónìí lásàrí máa kọ́ nínú àwọn àtọ́rọ̀ asákòlè pé àwọn tó dé sálẹ̀ yìí nǹkan kan ọ̀bá mọ̀ bọ́ọ̀lù yóò dá wọlé kí ló ń gbé òkè orí láyé ẹ̀ abáǹkan mẹ́wàá sọ́ọ̀bù ìdílé ẹgbẹ́ gbà lè kí wọ́n di bàbá wọlé náà ló ń kẹ mẹ́wàá sọ́ọ̀bù àwọn èèyàn wọn mẹ́wàá sọ́ọ̀bù bàbá àti ń kí wọ́n ní jò ní gbogbo ìtìdáyé kọ̀ọ̀kan tí wọ́n ti ń jẹ́ mẹ́wù náà àti sọ́ọ̀bù kò tún ti jẹ́ mẹ́ tí wọ́n bá gbọ́n sọ fún wọn bẹ̀rẹ̀ náwù táàtàtà àti sọ́ọ̀bù kéékèèké ó dìbò bá ṣe kàmẹ́tà ní àyè báwa ti pé oúnjẹ òní ìlú gbogbo paríparí wo tí wọ́n kọ wọ́n kọ lára ti járe méje ẹ̀wọ́n sì kọ́ mẹ́wàá síbú ọkọ̀ mẹ́rin lọ́ba parí lórí pé tá a bá ti wá bọ́ gbòòrò báyìí bóòlù yóò sì gbàgbé léèlì a máa sọ ẹni tí ó sọ wípé ayes hagu wọn lára sọ káàkiri wọn sọ pé ayes hagu a máa gbọ́ ọtẹ báyìí ó ti jẹ gílẹ́rù ìfẹ́ kò ju mẹ́rin yẹn náà lọ ààrẹ ti gẹ̀ ti padà wá dì bá mi sí wọ́n ti pé láti ti dá yọ àwọn ẹ̀sìn ń ké mẹ́rù àwọn ọmọ wọn wí bẹ́ẹ̀. pèlè àtàfà àwọn ọmọdé òkè wúrí sílábọ̀sì ìjọba ọdún kọ́ wọn nípa ẹ̀dùn láwùjọ. wọ́n e eléyìí rẹ̀ àwọn tí wọ́n sọ lé tí wà gan ọmọ kìíní yìí èyàn wà rẹ̀ jókòó ronú ọmọ gbé yìí sọ tó rí nǹkan wọn ò lè dá pé nílé rí ìjọba ti dáadáa ti dáadáa òkojú lè máa fáìsì wọn fún wọn ti dáadáa òyìnbó owó kan tó bá ìkó sínú ẹ̀ ìkìdá akéwú lásán kọ́kẹ́kẹ́kẹ́ bí kọ́ ọ ní kéwú tààrà tí wọ́n mọ̀ tó dégbé tó bá parí grammar school yẹ o kò súnmọ́ kó ní bùkátà sí wọn fẹ́ lọ lè kí wọ́n kọ́ máa fọkàn sí dáadáa lẹ́sí lábọ́ọ̀sì tíjọba gbé kalẹ̀ àti jss ni ọ àtss ni ọ èyí wò pé àà ah, ah, ah, ilé ìrà yàtọ̀ sílé ìdí ó tún ọkẹ́ ìdí dálẹ́ ẹ̀ wá ní sèṣì ní òyìnbó ẹ̀yọ̀ wó kan sóbáì nínú ẹ̀sìn ti dá arabic lásán lọ́gbà tó ń kéyì tí o sì pé à ń fi ọjọ́ rẹpẹtẹ á fi kọ́ àtìmá ẹ̀fún yẹn bá fi ọjọ́ rẹ àwọn gbà láwọn ṣe jù lábẹ́sì yẹn wọ́n èkó kíkọ́ náà pòfẹ́sọ̀ wọn ṣe àwọn ṣe tó ti pé ọjọ́ rẹpẹtẹ báyìí àtìmá ọjọ́ rẹpẹtẹ báyìí àfààyè ọjọ́ rẹpẹtẹ wọ́n sì máa sọ̀rọ̀ kọjá ìdí ẹ̀ bóòlù ọmọdé wá fẹ́ kọ́ nǹkan bẹ́ẹ̀ yẹn tó ti pósì rẹ̀ ní kọ́ tí ò ní rí ìjẹ̀kẹ́ tọ́ka sí ìgbà dọ́rọ̀ jáde ìwé mẹ́wàá. tó nípa bẹ́ẹ̀ ibi pẹlẹbẹ là á bí mọ́lẹ̀ jẹ́ bẹ́ẹ̀ mọ́tì lọ. tí ẹ bá kí nǹkan níbi tó le ló lè yẹn sá. bẹ́ẹ̀ ni lẹ́sìn àti tí ẹ bá lọ gbé níbi tó le lọ́kàn á gbólẹ̀ kẹrẹ́ tó bẹ̀rẹ̀ báyìí olú one hour áà ọ̀dájú ah! káàkiri kẹ́rákà kejì ó le. káàkiri alákọ̀ọ́kọ́ ló ló one hour àti kíláàkà kejì ó lè tó yẹ pé ìwọ náà kọ sí àmẹ́bí sọlá àdùnnà Abdullahi bin Abbas ọ̀rọ̀ yàrá àdúrà. كان رسول الله صلى الله عليه وسلم يصلي بالليل ركعتين ركعتين ثم ينصرف ويستغفر. اها ايه máa ń kíra káàbí jù méjì ló sọ àpò mẹ́yọ́ lọ́rọ̀ bá kò ó ń ṣe bí ẹ̀ bí ẹ̀ lẹ́nu yẹn ibi tí ń lọ jẹ́ la fẹ́ fẹ́ kàn yìí حديث عائشة رضي الله عنها عائشة قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا قام من الليل ليصلي افتتح صلاته بركعتين خفيفتين. wọ́n ní sàmì sọ̀lá sàlábà jí lóhùn láti fi ìfẹsàkà ayé ibùtàgàà yọ bẹ̀rẹ̀ sọ̀lá tàbí irun rẹ̀ pẹ̀lú rákà méjì tó fúyẹ́ bá a ti bẹ̀rẹ̀ yẹn wọ́n dáwọ́ lè jẹ́ fáti àlásán àbí kan rà fi sọ́ọ̀tì ìkàdúró wà alẹ́sàlá ọ̀rọ̀ àfikún bẹ́ẹ̀ yẹn gbé níbi títí yẹn yẹn ọ̀rọ̀ a máa gbé ní kókè díẹ̀ díẹ̀ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ bá a nẹ́bi ti máa ń sọ ọlọ́wọ́ àdìsílá lóhùn bá gbé jíra òfin má rẹ̀ ra hadith àbí sálámà mi fún ibùdó abdulrahman. بأي شيء كان النبي صلى الله عليه وسلم يكتسب صلاته قالت كان إذا قام الليل يفتح صلاته قال wọ́n bèèrè pé kílà nílùú máa fi bẹ̀rẹ̀ rọ̀ ń tọ́ bá jí lóru kí tó fi bẹ̀rẹ̀ ní ká lọ háwọn àjọ àyè sórí. mo pe ọlọ́run ẹlẹ́dàá jìbìlì àti ìka ìlà ti sọ̀rọ̀ àbílì àwọn méjèèjì àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí abọ́lá ni wọ́n náà mọ̀láìka gbogbo mọ̀láìka ni ẹni ọlọ́run olùsúnmọ́ ọlọ́run wọn ṣùgbọ́n àwọn mẹ́ta yìí kò wọ́n tún dà. wọ́n lọ ṣẹ̀dá sánmi àti ilẹ̀ láì rápẹ̀rẹ̀ kankan. wọ́n lọ́mọ kọ̀ọ̀kan àti gbangba. wọ́n lọ dájọ́ láàrin ẹ̀dá rẹ̀ níbi wọn tó ń fi àfẹnu lórí àwọn tó ń sọ pé ọlọ́run bímọ àwa sì lọ ọlọ́run ò bímọ. ọlọ́run fọnẹ́mi ní o tó ń fi àfẹnu síbi ọ̀rọ̀ tàwáhídì òdodo rẹ̀ fi mèmí jẹ́ ń dúró lórí ẹ̀ nítorí pé wọ́n mi yìí wọ́n lá sí ní mọ́nà ó fẹ́ ń tọ́ba wọ ẹ̀ mọ́nà ọ̀nà tó dúró dọ́gba àdéhùn ọ̀fẹ́ ìsàmì ìkẹ́nà àdúrà àtàkùnlá sàlámà tó bá jí lóru. أنه رأى رسول الله صلى الله عليه وسلم يصلي من الليل فكان يقول الله أكبر ثلاثة. tọ́ wọ́n ní sọ́tẹ́ ìfàyẹ́májà gbàgbé nínú àwọn ẹni tí wọ́n múrò نافلة ورد صلى الله عليه وسلم رضي الله عنه صاحب سر رسول الله صلى الله عليه وسلم حذيفة بن اليمان حقيقة حذيفة اليماني ها إنه àwọn tó múrò ọ̀rọ̀ ìyàwó rẹ̀ olóòwò rí òjíṣẹ́ ọlọ́run tí ń الله lóru الله ń sọ báyìí لا Allahu akbar Allahu ذي الملكوت والجبروت والكبرياء والعظمة. àwọn ìjàbàrú àti ìjẹnipa ìlágbára lórí ẹni wálíkè bóyá tó tún ní èmi mo tó báyìí mọ dàbá yìí wọlé azọmọ tó tún ní títóbi. mọ̀sítẹ́fà ọ̀kọ́rọ̀ àlìbákọ́. wọ́n ti fẹ́ rí gbàgbọ́ wá wí àdúrà yìí náà ọbẹ̀ rẹ̀ rẹ̀ ọwọ́ ké sọ́tù bá fọ́rọ̀. Súnmọ̀ rọ́ka kọ̀kánà rùkúrù ní ẹ̀wà ní ìfìyà ni. Ọwá rùkú. nukwu rẹ̀ ṣe déédéé ohun tó fi bakọ bákọ́rọ́ ni ẹni rẹ̀ ọ̀bá yá yọ wọ wákàtí kẹtọ́ tó parí ẹni rẹ̀ bá yá yóò lò fọ́tì ìgbà pẹ̀lú rẹ̀ yá ó fi hàn yí pé ló fi dúró tó ti ń ká alákọ̀ọ́kọ́ ni ọwọ́ jẹ́ kí ni lẹ́yọ̀ kúlù fi سبحان ربي العظيم سبحان ربي العظيم ما فعل ذلك بتوتي انا بقى ثم رفع راسه من الركوع وكان قيامه نحو من ركوع يقول يقول لربي الحمد ثم سجد يقول لربي الحمد ẹlẹ́dàá mi lọ́mà ní gbogbo ẹ̀yìn ọwá tẹ̀ forí kalẹ̀. ọ̀kánà sujúdù níṣùwà mi kìyàmù. wọ́n ti ta bá wò forí kalẹ̀ rẹ̀ ìyẹn náà tún ṣe déédé ohun tó fi dúró ká bá kọ́ra lẹ́ẹ̀kan. ọ̀kánà yẹ kúlù bí sujúdù yìí subhánà rọ̀bí al-àlá. ẹgbẹ́ mi ní sujúdù ọdún subhánà rọ̀bí al-àlá ní mọ́ fún mi tó ga jù lọ. ìmọ̀rọ̀ ọdún láàrin kí ni ìforíkẹlẹ̀ méjì jókòó tó bá jókòó ó ṣe dédé ó tó ìforíkẹlẹ̀ dáadọ́ tó bá kọ́ra ẹ̀. ọ̀kan ẹ̀yà kú ní rọ́bì tírìlì rọ́bì tírìlì. ẹ ọ̀fẹ́ fani ẹlọgbà bá àti máa ń gbọ́ ọwọ́ àtọ́tọ́ rọ́bì tírìlì rọ́bì tírìlì. ọ̀sán ni àríwá ọ̀rọ̀ kàrá. ó kíra kà mẹ́rin bẹ́ẹ̀ فقرأ فيهن البقرة تنتو كنن لك مريم أتفات بقرة وعلى عمران آل عمران والنساء والمائدة أو الأنعام أبي الأنعام لك تبقى شعبة الشعبة تبقى دي سواني سيان نعام في مائدة أجازة مائدة على ترتيب المصحف لزوجة المصحف ẹ wo bí mo yàn oṣooṣù tó jàmá tí bá kọ́ra bá نوا. على náwà á lò mọ́ra ọyẹ tóun bá wọ̀ bẹ̀rẹ̀ kí ni sáà tó pọ̀ sí tí ẹni bá wọ̀ bẹ̀rẹ̀ kí mọ́rìnà yẹn wọ̀ ọ̀tá sí mi wákà bẹ̀rẹ̀ ẹ wọ wákàtí tó ti lọ sani sọlá sọlá tó ti mẹ́rin láyé òkè pé báyìí àti mẹ́nu ni kìyà mú lẹ́lù ti máa rí tó nínú àwọn nǹkan tó wá kan yìí pé ó yẹ kí òun lè ó yòókù kọ parú mẹ́rin náà hadith jáde òkúlélé ìrọ́sí ọlọ́rọ̀ àìsọ́lá ìrùn tó lọ lájú òun lè yí sí kí wòlò bá gùn mẹ́rin yẹn lóhùn tí wòlò ìkùnú kéèjì àlùkùnú tó wọ́n sọ kí àlùkùnú tó gùn kò sí déédéé súnà ọ̀ káàkáà káàkáà táwọn èèyàn máa ká sẹ́rọ̀ ابتدى يصدنا انبضر كده مفهوم القنوت من بعد هنا يعني طول الخيار يدور يقول بهذا هنا رب الله العظيم حديث عن تعبير قريش عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم كان يقوم من الليل hátà tàtàfàtọ̀rọ̀ kọjá lọ. yóò dábìrì wípé kó gùn mẹ́ẹ̀mẹ́ nẹ́fìlà lè kó gùn lọ́lọ́lá jù wọ́n là níbi sọ̀lá àṣàlá máa ń sin nẹ́fìlà òru débi kí àtẹ́lẹsẹ̀ rẹ̀ méjèèjì ó sì wù rọ́tọ́rọ́tọ́. ọ̀kọ́ lájà ìṣá. ìyáwó wa sọ báyìí pé. kí mo tẹ́ fún ẹwà áza ya Rasulullah. ọlọ́wọ́ jẹ́ kò ń tẹ̀lé yìí. ọ̀kọ̀dì gẹ́fọ́rọ́ lọ́wọ́ lẹ́kẹ̀mọ́ takọ́dà mi Zambik wọ́n mọ̀ tààkọ̀. ọlọ́run náà ti forí jì ẹ ẹ̀ṣẹ̀ tó ṣe sáájú àtẹ̀yìn tó tún ṣe sẹ́yìn. قال أفلا أحب أن أكون عبدا شكورا قالوا لي من مبه إجيان لولي إما جاءت بنيتي short of fact òun lè sin ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ sáàrẹ̀sọ̀lá ọmọdédà nípa sọ wípé ìfẹ̀lá àdìrí mọ́ yóò fún àlòbí wọ̀lá àdìrí sọ pé mi ọmọ kí ni wọ́n á ti fún mi àti kí wọ́n bá máa ti fún yín. ẹ́ so ìbẹ̀rẹ̀ tó ń pàtàkì yìí òun ló padà jí sí ọ̀rọ̀ pàdé bí ti mọ̀ onípọ́lọ̀ ti borí jà lọ́wọ́ ó dẹ̀ ti ṣe lẹ́nu àdúgbò mi. ẹnì kan òun sáré padà tó pé ó ti mọ̀ tẹ́ tí wá ń kọ́. ọlọ́run tuntun dáhùn tó wà ní ọgbà kan pàtó sábàbù àhùzábọ̀ ọlọ́run dáhùn tó wáyé ọba ìṣẹ̀lẹ̀ lẹ́dẹ́ náà àmàwò àmàwò àti àmàláhùn jẹ̀mẹ́rì wà náà nìyẹn báwọn àwọn ọlọ́run ti fún àbábọ̀ àmọ́ ọbẹ̀ tó wúwo lè ní habibu yẹn sọ sọyìn pé mo bọ́lọ̀ bẹ̀ ti forí díẹ̀ ẹsẹ̀ tó ti sájà lé tó máa ṣe kẹ́yìn jíjọ́ náà ni mo mọ̀ bẹ́ẹ̀ ó fi ẹ̀fà lẹ́bí náà gbà bẹ́ẹ̀ tí mi wá ní nífẹ̀ẹ́ kí n jẹ́ àbùdá ìṣàkúrá ẹ̀rọ ọlọ́run tí ó máa dúpẹ́ lọ́pọ̀lọpọ̀. Àlámọ̀ kásọ̀ lẹ́ṣùhú sọ́lá jáàlì sá. Ìgbà tó wá dé pàdé sọ̀lá sọ̀lá bí wọ́n ti ń dàgbà bẹ́ẹ̀ ni mo ń lára sí. Ìgbà tó padà dí pẹ́rẹ́ pọ̀ lára wọn tí wọ́n lára sí. Ìjókòó lòdì tí ti lẹ́fìlà fún òdìdí kí mọ́ àyíká àrọ́dà àyẹ́ríkà ọmọ ọ̀kọ́rọ̀ asúnmọ̀rọ̀kà. tó bá ti wá tó yẹ lọ sàá nídòkó tó bá ti fẹ́ rù wọ́n fẹ́ dìde wọ́n wá ka díẹ̀ nídò wọ́n fẹ́ lọ sí kòkó. هكذا كان صلى الله عليه وسلم لما أخذ اللحنا nígbà tá a lẹ́bi padà lára ẹ̀rẹ̀ ti pọ̀ lára wọn ni wọ́n ti ṣe lẹ́sílà ìrẹ̀lẹ̀ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà wọn ò ṣe ìdí gbogbo ọ̀rọ̀ wọn fẹ́ ṣe ìdí tó ti tún wọn fi fi ní. nítorí bẹ́ẹ̀ súnà ni wọ́n ló ń pè ní tìyà súnà ni kí òun ní ogún sábà tí wọ́n ló pẹ̀lú fífi yẹn náà. حديث عبد الله بن عمر رضي الله عنه صليت مع النبي صلى الله عليه وسلم ليلة فلم يزل قائما حتى عبد الله ibn مسعود dari عبد الله بن Kam لا شك ان المراد به عبد الله بن مسعود رواية عبد الله بن عبد الله بن عمر عبد الله بن عباس عبد الله بن عباس معاوية ما عبد الله على إطلاق هكذا لأن عبد الله Ibn Mas'ud huwa akbaru ó ju àwọn àbájílà mẹ́rẹ̀ẹ̀rin lọ àgbàlá wọn lọ tọ́bí ti Abdullahi nìkan al-murad bihi Abdullahi ibn Mas'ud ẹ wá rí afáwọ̀ Abdullahi ibn Mas'ud afáàdì mo kírun pẹ̀lú àdẹ́bí sọlá ìsọlá lóhùn ìjọba ìjíṣẹ́ ọlọ́wọ̀n wáyé bú ó sàdúró náà ni ọmọ alọ́rùkú tí mo fi gbèrò aburú àwọn èèyàn wá sọ pé irú aburú wo lọ gbà La ilaha illallah. Ẹwọ dáfà pé lọ́rọ̀ àbúrú. Ọ̀rọ̀ pé tó wá sẹ́bì tí yọ́ tọ̀. Ike pé yọ́ lè ànẹ́bì lókò ní, àbí yọ́ Ó rí pé àsáburú lọ́jẹ́ òjíṣẹ́ ọlọ́run ti nǹkan sáàjọ ń ba lọ kí wọ́n pàdé bí ilé àbúrú. Àwọn eléyìí sọ́lá ànẹ́bì o. قبح الله ha ما يسب الصحابة ah wọ́n bá bójú tó ń jẹun ẹni tí bú sáà ní kọmọ àwọn ẹni tó ń gbèdè nẹ́bí làwọn àgbà kìí ṣe wọn ọ̀rẹ́ yẹn ọ̀rọ̀ ẹni tó kó ń la òun làwọn yẹn sáré bẹ́ẹ̀ ẹkẹ́ mọ sí ohun tẹ́ sọ yẹn èrò owó lẹ́gbà tó jẹ́rọ aburú àáfàá ní èrò tí mo gbà ní pé ánì àtẹ̀wúndà kí n jókòó sí pèmí kọ́ àzárò nẹ̀bíyà sallallahu alaihi wasallam kí lẹ́pà nẹ́bí ti gbẹdọ̀ irú mẹ́ẹ̀mẹ́ tó fẹ́ máa kí máa kí nǹkan rẹ lọ ní ọ̀bọ̀ tí tí gbogbo ilé ìbá ń tọ́ka jàwá àti nẹ́bí lọ òun ní gbogbo mẹ́ẹ̀mẹ́ ní o gbúrúgbúrú tó di àǹtà láàrin ten minutes alá wọ́n ti parí kìyàmù lẹ́yìn àbátìlẹ̀ láàkàdà yẹ́mbàgbé àǹtòkọ̀ kìí ṣe bí wọ́n ti ní káàkiri nìyẹn ó jẹ́ ogun máa dà. Àtọ́bí bá bá kọ́lá débi wọ́n sábà ọmọ akẹ́kọ̀ọ́ ṣe àfihàn àlẹ́ mẹ́lìkì Suleiman ọ̀yẹ́ kó ti rẹ̀ ọ́ péjì kan ìjó kan péjì kan ìjó kan ó ti rẹ̀ ọ́ ó súnmọ́ kó ti gùn díẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ níwọ̀n bá ara ń pẹ́ ìtọ́jọ́ tiẹ̀ torí bẹ́ẹ̀ ká kíyèsí o hadith Usman mi ìfúnni ìbùnà àbí Sulaiman ẹni àbí Abba Salama. أوكي حذيفة مضبوط قال صليت مع النبي مع النبي صلى الله عليه وسلم ذات ليلة بكر قال النبي لورك فافتتح البقرة فقلت yẹ́rìkàrò ìndàlmíà. ọba bẹ̀rẹ̀ sọ́tù bá kọ́rọ̀ tó yà ọba ti káyọ̀ ọgọ́rùn-ún yóò rùkú. súnmọ́ mọ́dọ̀. ibà ń lọ. ọkùnrin ìsọ́lẹ̀ bí i àbí rọ́kẹ̀ àti. ọ̀dọ̀ rẹ̀ bá kọ́rọ̀ nìkan ní òkè níbi rákà kan. ọkùnrin. lọ. mo yóò rùkú. fata ha n'isa. súnmọ́ fata ìmọ̀ràn. ọdún bẹ̀rẹ̀ ìmọ̀ràn. mọ̀tẹ́sílà. ẹ wá rí èyí tó wá lágbára jù wà ń ká ní mọ̀tàràsílà yóò yẹjú ayá kọ̀ọ̀kan lọ́tọ̀ọ̀tọ̀. yóò yẹjú ayá kọ̀ọ̀kan lọ́tọ̀ọ̀tọ̀ yóò padà ayá kan yóò dò. ọ̀sẹ̀ atamallahu ala ṣẹ́bi rẹ̀ lóṣù yóò tún fẹ́ máa yá mi yóò máa sin ibi ayá kọ̀ọ̀kan mọ̀ tààrà sí la gbogbo omi tí wọ́n bí wà yóò sì pè ọ̀yà. ìdààmú rọ̀bì ayé ti fi ya iṣu tàbà. èyí tó wá lè jù mẹ́ tó bá kẹfà sẹ́gbẹ̀ẹ́ bí sinmi rọ̀bì kẹlẹ́ àbí lápẹ̀rẹ̀ yóò tún subhanallah Àyà. Ìdàmọ́rọ̀ bí sọ́ọ̀lì sáà. Tọ́bá tí tọ́bá kẹbí tí yóò ti tọrọ àdúrà yóò ti bèèrè nǹkan lọ́wọ́ lọ. Ìdàmọ́rọ̀ bí tààwọ̀ bí tààwọ̀. Tọ́bá tó kọjá ń bí lọ́yẹ káwà sọ̀rọ̀ yóò ti wá sọ̀rọ̀. Súnmọ̀rọ̀ kà. Ọwá rùkù. وجعل يقول سبحان ربي العظيم طبعا تبدا سبحان ربي العظيم كان ركوعه نحو من قيامه ايه وعلى الركوع هنا اوتيدي بقره ال عمران نساء انظر في ركوعها ثم قال سمع الله لمن حمده سمع الله لمن حمده ثم قامت طويلا قريبا مما ركع لو يا ابو ديده ديده سمع الله لمن حمده تو يوا دوكا ينا تو فẹ́ tún tó fi ruku oni sura mẹ́ta ni ثم سجد awa se forí kalẹ̀ qala subhana rabbiyal a'la rabbiyal a'la rabbiyal a'la ó tún ṣe ní forí kalẹ̀ kana sujuduhu qariban min qiyam forí kalẹ̀ ó tún ṣe déédéé baqara al-imran nisa قال في حديث الجرير من الزيادة فقال سمع الله لمن حمده ربنا ولك الحمد أورث رواية لواه سمع الله لمن حمده ربنا لك الحمد ọ̀pá méjèèjì lọ mẹ́ta tó sọ pé àti mọ́mọ́ àti máa mú àwọn adájọ́ ní kìí kájọ máa já mọ́ra wa lọ́wọ́ mọ́mọ́ ìkájọ ní mọ́mù mi bí ọmọ orí yọ́ kẹfà wí fún mi tẹ̀lé aláwọ̀ lámùn lámùn dá àgbélé wí àgbọ̀ ọdẹ ìsọ̀ ọgàn tẹ̀lé òun tẹ̀ ní kí wọ́n wí kìíní kẹrin kọ̀mọ́ wọ́n yọ́ kẹ̀ jẹ́ mi lọ́sọ̀ ọlọ́ọ̀kọ́ ni ó sẹ́ni àlọ́ọ̀hù lèmọ́n hamida èyẹ máa lọ ọ̀pọ̀ sẹ́ni àlọ́ọ̀hù lámdá àárùkọ́ ní lọ́ọ̀kọ́ téèyàn gbọ́dọ̀ fojú lẹ̀ pàátì bàbá fojú lẹ̀ pàátì ètò ìwòrán tó bá rìn ẹ̀sẹ̀ bí tí a fẹ́ fàyọ̀ aṣọ àtún kẹ̀lé pé a ní òun yìí máa ń gùn ní kọ́lọ̀ òun kú wa nígbà láàyè ìyẹn bá bẹ lọ́wọ́ rẹ̀ ó tún ṣàtìlẹ́yìn fún wa láti lè máa ṣe kìyàmù lẹ́yìn ẹni ohun tí ọ̀nà àlọ́ ẹ̀ tàbí àwọn èèyàn gbádùn ọ̀run gan kẹ́ ọ̀yà kàdé sọ adẹ́sọ̀rọ̀ ìtòrè بن مالك أن النبي صلى الله وزيد بن ثابت فسر أنس مالك رضي الله عنه ولا النبي له أعطي زيد بن أو كما أو كتبت الوحي وجه ساري بعد ما قال ساري أنا بوادي بلوكيوم òkìrùn. Kúnnà lè àná. Wọ́n wá bèèrè wípé àsìkò sàárì nígbà tí wọ́n ká ṣùgbà ìní gbèǹdéke tó ń bẹ láàrin. Ọlọ́run ni ó tóbi ọlọ́dà kan tóbi ewu téèyàn lè fi káyà sí. Ẹ̀kọ́ òun àti fẹ́ kọ́ nígbà yẹn níbẹ̀ yẹn òun ni pé kìyàmù lẹ́yìn ìwà ọ̀pá ìlú káàrí kìyàmù lẹ́yìn ìwà ọ̀pá ìlú káàrí káàrí èyí sáré ní sọlá àgbàlá ń gbọ́dọ̀ ká máa jẹ rọmọdọ́ ló ń bẹ̀rẹ̀ ọlọ́run kà á sẹ́ni táwọn ẹni ọba láyé ẹni pàṣẹ pé àfáwà Yahya bin Abi Kathir rahimahullah pé àwọn máa ń ṣàdúrà yìí pé اللهم سلمنا إلى رمضان وسلم لنا رمضان وتسلمه منا متقبلا قولوا آمين الله يا دعي ọlọ́run jẹ́ alálàáfíà di ramadan ẹ̀rí ramadan náà yọ ọ̀rọ̀ wá lọ́rùn yáa rí dáadáa o ọdún abẹ náà pé ọlọ́run dákú gbà á lọ́wọ́ ọwọ́ ọ á sì ní wàhálà lásán ọ àìní ẹni tí ń gbé òde àwọn jùlọ wọn lọ ní wọn náà lè fi ẹ̀dá màárò àtìláàkì rẹ àwọn náà lè fi máa palẹ̀ wọn náà wọn dára sí ìpèsè wọn tó àdúró ẹwọ bí dúkìá ti pọ̀ tó ikú ò ti gbowó àwọn nǹkan tí ó gbowó irú ilé epo kan ìyàn fún un ní gbà ilé epo kan àtúndì ìtẹ́jẹ́ ìsàfẹ́sẹ̀ kò sí onílé yìí kọ́ wájú pé al-mubadara ila al-khayrat wal-musabaqati ilayha adọ́dún ìlú sáájẹ̀ mi ọwọ́láwọn ọmọdé dàbí ìtàbá sì ti yẹ̀wò lánàá bá nísì wọn bá àtẹ̀táwọ̀ kọ yẹ nísì àwọn yóò ti máa gbé jáde àwọn lè má fura lẹ́yìn kúlànà náà ti ṣubú àtàrí gbogbo apátálà ń kọ́tù àwọn ọmọ báwọn èèyàn ń kọ́ ìwọ lè má kọ sínú pépà ọ̀fẹ̀tà àwọn èèyàn ń kọ́ láti bí àbẹ́rẹ́ méjì kálukú ti sáré máa kọ̀ tàbí ah, alájú mọ̀rúkù kìnní báyìí kìnní báyìí kìnní báyìí àwọn èyí tó kù jẹ́ kàtó kìnní báyìí kìnní báyìí kìnní báyìí ẹ̀dẹ̀ tí má gbàgbé ẹni tí ọba mọ ohun tí ń sọ ní ọ̀sọ̀ tó ń dáhùn yẹn rí kan wí ń tẹ̀wọ̀n wá níbi sọlá rẹ̀ ọ̀sọ̀lá ìgbà wọn kọjá níbi òkú kan máa ń lù sọ dáadáa ń pa ẹ̀ oníwájú abàtì wọn ń pa burú ń pa ẹnìkan oníwájú abàtì ah, kí ni mo wájú abàtì pé ní kejì oníbẹ̀ níwájú abàtì tà kọ́kọ́ ẹni tó ń pe orí ń pa rẹ̀ tẹ́tẹ́ ni kó wà lùjẹ́ náà ẹni tó ń tọ́jú ń pa rẹ̀ tẹ́tẹ́ ni kọ́ wọ náà àǹtò ìṣúná fún lọ́ọ̀lù ìlà ọ̀rọ̀ ẹ̀yin lẹ́lẹ́rìí àṣẹ̀rí ọlọ́run lẹ́jẹ́ lórílẹ̀ gbogbo àwa tí iṣẹ́ máa ń dà wá pọ̀ máa wọ̀nyàn àbí ojú ló ṣe pẹ̀lọ́wọ́ dúkìá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rọ̀ àwọn náà ń kọ ìtàn ni a ní bí gbé bẹ́ẹ̀ báyìí síkà lóko tó máa gbé ìwé ìtàn yẹn bóde ẹjẹ ń sọ́lẹ̀ kan gbogbo àwa iṣẹ́ máa ń dà wá pọ̀ márùn-ún yẹn àjọgbà ti ń darí ọ̀kan náà àwọn ọ̀gá lè mí náà orí mi rárá lábẹ́jẹ́ mi náà ń darí kì í sọ̀rọ̀ táàbì o ọ̀gá ni mo sọ pé gbogbo wa tá à ń darí à ń kọ ìtàn kakọ dáadáa o gbogbo àwa títí tí àwọn èèyàn máa ń dàpọ̀ mọ́ mọ́ wa à ń sọ ìtàn kakọ dáadáa o akọ́dà àdéhùn iṣẹ́ gbogbo iṣẹ́ fẹ́ dára tí wọ́n ti mọ́ sí lágbájá kú ọdún kálukú ti máa sọ ó ti ẹ̀kọ́ mọ̀ sáwọn alákọ̀wé la ẹ̀sán ti níwèé ńlá kan tí wọ́n gbé lẹ́ ẹ̀kẹ́rì jẹ́ ọkọ̀ sí fẹ́ ah, ìjọ tí mo wá rẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ ọkùnrin mi níwà sí ah, ọlọ́nkọ́ mọ́ mọ́ kọ́ níbi ẹ̀ka ìjọ tí mo bá sẹ́kẹ̀ lọ ó sì jàǹbá mi sọ padà sí sẹ́yìn ọlọ́run dákun bá forí jì ìyá òní rántí kọ́ bẹ́ẹ̀ ìwọ yóò gbọ́ fún àwọn èèyàn tó ìwà wá dùn àdìsí pẹ̀lẹ́pẹ̀lẹ́ wà ó pẹ̀lẹ́pẹ̀lẹ́ wà ó tó ọ̀rọ̀ ìdólà parí kìyàmù lẹ́ẹ̀lẹ́ ìdólà láti lọ àsìkò sáré rẹ̀ sáré òun ló ń jẹ àjíjẹ òkú dẹ́dẹ́ kọ́ jẹ́ àmàlà kàkàrò nítorí pàdé sọlá sọlá ọ̀sọ̀ yìí pé náà ìmọ̀ أكلة التمر حتى كان يقول نعم السحور التمر من لا لا ساري فجد عبده في أبال الجو في كون يزيكو دل يعني جد عبده ونسقل يقول يقول ساري فرقان صلى الله عليه وسلم تسحروا فإن في السحور أجل ساري فريق البركة من بيك أجل قالوا في الفصل ما بين صيامنا وصيام أهل الكتاب والصحابة ìyàtọ̀ tí ń bẹ láàrin àwẹ̀ wa àtàwọn bàkàtà bíà ìjẹ tààrí bíbẹ̀ ẹ̀kọ́ kàmọ́tọ́ bá dẹ́dà wílẹ̀ àbádìbàkanáà làwẹ̀ wa ṣùgbọ́n ìjọrò ilẹ̀ nìkan ló fi papọ̀ ní ti bákanáà láti ń dáwọ̀ ẹ̀rùkọ́ ló fi ayọ̀ lẹ́dí na amọ̀ bàálẹ̀ kù sí yá kàmà kò tó bàálẹ̀ lẹ́dí na ìkọ̀ níkò àdìsí yẹn wá sọ̀rọ̀ pé ìyàtọ̀ tó mẹ́ láàrin rẹ̀ sàárì jíjẹ ìgbóni sàárì ọbẹ̀ yọbẹ̀ ìbádà ìyá mọ̀lẹ́ ibi táwọn gẹ́gẹ́ ni ìgbóni sàárì ọparí ní sàárì ọparí ní odó gbé nípa káńsù bàbá ìkọ̀gbọ̀nà jáyà fi sí lọ tẹ̀lé kó ní ṣe àdìsí ló ní mọ̀ nẹ́tàbà kìkì sàárì ní tábà parí sàárì ó kí sàárì ọ parí tábà gbòrí ju àyà fífì lọ láti tùkọ́mà tẹ́lẹ̀ ìdáfẹ́ ló mẹ́rin nìyẹn ìgbọ̀nsọ pé kí ni gbèǹdéke ti ń bẹ láàrin òjíṣẹ́ ọlọ́run wọ́n parí sàárì àti zed ọmọ sáàdì onímọ̀sọ bẹ́ẹ̀ fún anẹ kí ni bẹ láàrin sàárì wọn tó fi kásùbà wọn ni kọ́dùrọ̀ náà yẹ sọ̀rọ̀ òun rọ́júnú hamsina àyà òun bí wọn ohun téèyàn lè fi káfí sí pàṣẹ òní حديث عبد الله بن عمرو بن العاص عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من قام بعشر آيات لم يكتب من الغافلين طيب، آه، يعني عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما العادي فجر الاسلام بعد كما عبد الله بن عمرو بن العاص bàbá wọn fún orí àwẹ̀ egbèrègbè egbèrègbè ọjọ́ ti pẹ́ gbèǹdéke ọjọ́ ti lọ rẹpẹtẹ wọ́n fẹ́ ìyàwó pé bó wa ni wọ́n ní kọ́lá kò fún un lásán wò láti ọdún òfin rẹ̀ ìyẹn kí ló dé àbọ̀ ráyè ọ̀fẹ́ yóò sì mọ̀ ọjà àkùrá ní tí ó kà lóru tọ́ba ti dòru yọ ọ́ kà á tọ́ba púpọ̀ sọ yọ gbá rẹ̀ àwọn òsìn kékeré láti jọ pẹ̀pẹ̀ kò sí bó ti fẹ́ràn ìyàtọ̀ lẹ́ẹ̀kan àmọ̀ لابد تصفه بالعبادة جوت يقوى تبو هاي مثل ما وارد نصيحة فتاكني ها تبو سن آوي تبو رمز لأو تقول ها ها لعلك تطول بك العمر الحياة وتسيق سلايك والله نزل الله دلالته تبو بوا تبو بوا tó bá pẹ́ láyé kó o ṣe ń ṣe lásìkò ìwé yìí ò ní rọrùn tó bá dàgbà. Nígbà tó kò lágbára ju ìgbẹ́ sànẹ́bí fún ọmọ rẹ̀ lọ. Tó kì lọ pẹ́ láyé lóòótọ́ ni. Nítorí pé àṣàyédé máa gbọ́dọ̀ àwọn àbá ìdílé àti fẹ́ ni wọ́n gùn lọ. Tó pẹ́ láyé pọ̀. Fátúwá wọn àtàwé wọn ọ̀sán káàkiri ayé. Abdullahi ibn Abbas, Abdullahi ibn Amr, Abdullahi ibn Amr. Abdullahi bin Zubair ọ̀fẹ́ láyé ọ̀fẹ́ ẹ̀sẹ̀bi tí ó wà tí ọ̀fẹ́ ẹ̀ka àtọ́ ni ọ̀fẹ́ àti ìbẹ̀rẹ̀ ọ̀fẹ́ láyé pọ̀ ọwọ́ apàdà fẹ́ láyé àwọn náà ti sábà wọn fẹ́ lẹ́yìn tàbí ọ̀dé ìkòrò sọ̀tà nàbí ọwọ́ àti ìwé o ìwádìí ti lọ́rùn bá nàbí ìwé ọ̀lọ́lọ́ torí kí ni ìwọ̀n fẹ́ rọrùn mọ́lágbà bẹ́ẹ̀ sì wọ́n dájú wọ́n ti gbàlùkáwà ní pé bí i pé bàbá yìí ti rán ìrẹ́bì pé bá ń sọ fọ́lọ́hùn pé bébí ó ti máa tìjọ́ ti tèmi ni oníṣẹ́wọ́n tẹ̀ sí lọ jábọ̀ fọ́lọ́hùn ti pẹ́ pẹ́tò wọ́n sọ fún ẹni mi Abdullahi oníbòhùn ti fẹ́ ṣe ní o ẹ bá sí fáìlì rẹ wọ́n sì ti ṣe fún kí ní ọ̀wá rọrùn láti yí mọ́ pé pé tí wọ́n bá gbà yẹn sọ àwọn ah tí wọ́n á yìí mo ti sọ ni wọ́n tún fi lu sáà kí ní ọ̀rọ̀ rọ̀ wọ́n fi ah lẹ́yìn tẹ̀lé ọ̀gbẹ́ sọ̀rọ̀ ọ̀dà ọ̀kẹ́ náà àwọn ọmọ rẹ̀ sáà nínú wa fún wọn jọ títí sẹ́yìn bẹ́ẹ̀ fi parí gbogbo Quran onídìíkẹ́ parí ẹ̀ lóru kan. ọmọ nǹkan ọmọdé ní àti ààyà tí. ẹ kọ́kọ́ bí ẹni tí ìfọ́nbọ̀ wù ẹni ọba káyà mẹ́wàá péré lórí ìdúró kan ìbílẹ̀ sílà tó ṣe. ẹ lọ́ọ̀bì yóò sọ fún ẹnu kan fi ní fún oníkàkọ́lẹ̀ rẹ̀ fún ọ̀pọ̀lú ọ̀pọ̀lú onígbàgbéra. ọmọ nǹkan ọmọdé ní àti ààyà. ọmọ nǹkan ọmọdé ní àti ààyà tí kò níbi kìyàmù láìlì rẹ̀ irúfẹ́ ni wọ́n kàkọọ́lẹ̀ rẹ̀ sínú ẹni tí ń tẹ̀lé ọlọ́run tó sọ. ọmọ nǹkan ọmọ bíi alifi aya tí kò ti bá mi náà lé mo kàn tírì. ẹjọ́ bá wa ka one thousand five ibi sàájúdù rẹ̀ irúfẹ́ ni bẹ́ẹ̀ wọ́n kàkọọ́lẹ̀ rẹ̀ sínú àwọn ẹni tí ládàá wọn tóbi ojú kìntọ́ọ̀rù ọ̀rù àpò góòlù ńlá. ẹ one thousand five òun ló fi kí sàájúdù torí wọ́n bẹ̀rẹ̀ mẹ́wàá ni tọ́ yẹ kí ọ̀lẹ ọ̀lẹ tayọ mẹ́wàá mẹ́wàá tóníláda hundred tóníláda one thousand ẹ sì wá dúró ohun tá a fà láwọn ọ̀ka àyà mélòó ti gbẹnu kàn án. lọ́bì ẹ̀yìn tó ń tọ̀ wọ́n gbà bí akó góòlù tá a mọ̀ kó ti tóbi tóbi òun ni ọgbà tòbí gbogbo dáadáa ń sọ náà ni pé kìá mo lé tòbí ààrẹ ní ká jẹ́ òun yàn jágùn ní gbàgbà rẹ̀ bá ti mọ̀ ká má jẹ́ òun kú kú lóko àdéhùn Osman bin Abi mi sọ̀rọ̀ Thank you. أن النبي صلى الله عليه وسلم كان يموت حتى كان كثير من صلاته وهو جاهل. لا إذا صلاة فلور وجوه wọ́n ní kò jáde láyé tó fi jáde tó kíkọ̀ nínú òun ẹ̀ báyìí ìjọ olókìkì because wọ́n ti dàgbà ẹran dẹ̀ ti pọ̀ lára wọn wọn ò lè dìde kíkọ̀ wọn ò sì fẹ́ ṣéǹjì gbogbo ọ̀rọ̀ yẹn. àbdùlá ṣàfihàn ọkọ̀ ilé yìí عن عبد الله بن شكيد العقيلي قال سألت عائشة عن صلاة رسول الله صلى الله عليه وسلم بالليل فقالت كان يصلي ليلة طويلا قائما تعرفون بأن مبيعين شعليري عبد الله بن شقيق كيف تدعى يا عائشة لكالو تكيو كيو بيقبا وضع ثلاثة المسعار رضي الله عنه ثم جاء عائشة ليري نفع يوم جسي الله كيلو ọwọ́ àmì fẹ́rí tí máa ndị kírun lóru tí ó dò pẹ́. ọ̀lá ìlà ń tọ̀wé omi ìdún bẹ́ẹ̀ pé yóò tún jókòó pẹ́. ọ̀kánà ìdá kọ́rọ̀ á kọ ìmọ̀ rọ́kà á kọ ìmọ̀. ó ní tọ́pẹ́ jásí fún kakéwú nídò yóò èyí tó aṣọ tẹ́lẹ̀ ní kó tó bá wà ń lò tó bá kù tátà tó rú kú ájìdì tí ó lọ kí áyà díẹ̀ yọ ọ̀sẹ̀ lọ rú kú láì bẹ̀tí lè padà jó ya pé tí ọba dó yóò dò tí ọba rú tí ọba jó yóò dò gbogbo ẹ̀fẹ́ sàǹkọ́ kàfi bí irú yẹn ń ṣe tó kú òun tó gbòòrò kì í ṣe wá áyà kan àbọ̀ tó ọ̀fẹ́ ká yìí àtàkọ́jẹ́ áyà tó tó dá yìí òun ti kí ló ń jọ kọ káàmì ilé ọjọ́ ká ká ká ayá ayá tó dá yìí zẹ́jú ọ̀rọ̀ máa ti parí ẹ̀ àti parí ni ìtúrẹ́ yìí. عائشة أم المؤمنين رضي الله tu أن رسول sini tu ke? tó bá jáde pọ́ wákò 30 percent àbí 40 tó fẹ́ kà tí ó fi dúó yóò dìde yóò ká nílò yóò sẹ́rù fún báyìí yóò forí kan rẹ̀ yóò bó ṣe ṣe yàn náà ní oṣù yẹn ni pé yóò bẹ̀rẹ̀ ní jòkó tó bá ti káyà 30 lápẹẹrẹ ní 720 àyà lọ́fẹ́ kà lórí ìdí ìkàṣẹ́ ó sì ní jòkó tó bá kó táàtì tó fi kọ́ńtẹ̀ táàtì tó bẹ́ẹ̀ níbi bákàlà ọkọ̀ òṣèlú ẹ̀rọ táàtì. wọ́n tó bá ti wá parí ìrun rẹ̀ nẹ́zọ́ yóò lè fi ìyẹn ni pé yóò sinmi díẹ̀. ó tọ́ wáyá débi ti jíǹgbà rẹ̀ ẹ̀rì pé mo ti sọ pé obìnrin máa ń sùn ní àwọn ọmọdé tó ti ń sùn ẹ̀ǹpa ti mẹ́nu bá náà àwọn àdéhùn pàápàá sẹ́yìn.

àṣejù ó ti fẹ́ jò bóde ojú kejò anábì tó kò láyé ọlọ́wọ́ àrùsílá ó sì bóde panáyà ọ̀kan nú àwọn iná rẹ̀ tó fẹ́ jò ní tàfà wa Abdullahi bin Amr bin Aas rọ́bì ọlọ́wọ́ àdúgbò ní ẹ̀fẹ́ ilé ìfúnṣẹ́ ọlọ́run ti bá wọn fọ ojú mi tó ọ̀rọ̀ jẹun ní ìtàn yóò ti fúyẹ́ ìkejì mẹ́rin tẹ́gbẹ́ tó tí ó dáwọn yẹn tọ́ka jù kínú alẹ́ ti tọ́dún títọ̀ à kàbá fẹ́ sí tẹ̀lé tọ́lọ́run kí wọ́n gún tó tọ́ ìwọ́n ká wà níwọ̀n tí wọ́n gbọ́dọ̀ ní yóò ti lọ́tọ̀ ìtẹ́jú hadithu adẹ́sù yìí kan náà ọdí ọlọ́wà rẹ̀ قال دخل النبي صلى الله عليه وسلم فإذا حبل ممدود بين الساريتين ولا نبي صلى الله عليه وسلم wọ́n wọlé gbẹ̀kọ̀ tàbí dé ni wọ́n rí okùn kan okùn ni wọ́n so láàrin òpó kan sókùn kan. ọkọọlù nà hádà alhábìlì. ìjọ ọlọ́run ni okùn ewé lè yí o. kọlu hádà alhábìlì lè zainab. wọ́n ní zainab ló lókun yẹn. ìzà fàtàrọ tí tààlà قال النبي صلى الله عليه وسلم قال يا النبي صلى الله عليه وسلم لا حلوء ليصلي احدكم مساطه لا لا ọ̀gbẹ́ ọ̀nà ti gbọ́lọ́wọ́ naam yes láà no olóhùn ẹlọ tí ó kìí lè sọ́lẹ̀ àhádùn fún nàṣà àtọ́ bá tó sọ pé kírùngbù kírùngbù kírùngbù títí kó ṣe rẹ̀ nítùta ọ̀ kò parẹ́ kò wọlù rẹ̀ lóòrò ìṣẹ́bẹ̀ kẹ́nìkọ̀ọ̀kan yí kírùn tí ara ẹ̀ bá jí pépé sí ìjà fátara falẹ̀yẹ́ kẹrì tó bá ti rẹ̀ kú tó pé èwo ní kéèyàn wá sókùn pé tọ́bá rẹ̀ bíbá yóò kùnyàn ọkẹ̀ dábí bí ó ní ó ti lè jù irú tí sì ń jẹ́ sí báyìí àtẹ̀kọ̀rẹ̀ ọ̀pẹ́ yìí wà ní ìfọ̀rọ̀ irú tí jẹ́ sí báyìí àtẹ̀kọ̀rẹ̀ ọ̀pẹ́ yìí wà ní ìfọ̀rọ̀ هنا الإفراط يعني الغلو والتفريط هنا لكن التساهل أو التمثيل عشيته àtàtìlú àtàtìjù ìyapa níbi ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ àtìjù làwọn èèyàn máa mẹ́lú báyìí kò sí ojú tó sì máa gbọ́wọ́ àti àtìjù ọ̀dọ̀ àwọn bídà ni máa ń pọ̀ sí àwọn náà máa ń gbé ohun ṣùgbọ́n tí wọ́n ní máa ń kọ́ jù àṣejù ẹ̀sìn lélẹ́yìí ohun tó yí wọn jù nìyẹn fún ẹmẹ́nu bá tẹ̀sán àtàṣe ètò àtàṣe jùjù ní ìlú kálàpà ìyapa ni tó ṣe bá nínú sọlá àṣàlá ó sì fẹ́ bá tẹ́lẹ̀ nítorí bẹ́ẹ̀ kẹ́ríkọ̀ kan yóò kí wọn kágbára ẹ̀ bá ti ká nírun tó bá ti rí pọ́ ó fẹ́rẹ́ sí àbá ó sùn nínú nǹkan tí yẹn tó máa fi yé wa lélẹ́yìí ẹni tí ọba sùn tó oorun sì ń dára àmọ́ sí lọ́wọ́ kírun ó lè wí ìkú yìí tó rọrùn lápè ọ̀fẹ́ ẹ̀sẹ̀ tí ò ní ṣẹlẹ̀ fún gbogbo àtàwọn akálẹ̀ pé ó máa sọ ẹ̀rọ tí ó ti tí ó pè lọ bí ìyíkú yìí nílẹ̀ ní ó ti wọ́n tẹ́lẹ̀ ọ̀sẹ̀ nípa ti dùn tó tòògbé lórí ìlú tó sùn tó oòrùn yẹn máa fi kó ìdìdò rẹ̀ tẹ́lẹ̀ ọ̀sẹ̀ yìí bá ń kírun nígbà tí ń tòògbé lọ́wọ́ La ilaha illallah. Ó fọ́ sí gbùkọ́ máa wá فما بغل الله أستكفرك يا الله لا أستكفرك Ọlọ́run foríjì ọlọ́run fi èdè wá foríjì rẹ̀ o, wá foríjì rẹ̀ o, yóò tún máa wí padà. Kò mọ́, kò ní mọ̀ oorun mi, tó bó bá ti fẹ́ dé, tó bá yí pé áyà ọgbẹ́jì ló ń kà lórí ìgbò torí pé tí mẹ́wàá níbi rákàtì, kò sí òkè lórí ẹ̀. bá bá bí àyà bá ti عن أبي هريرة عن محمد رسول الله صلى الله عليه وسلم وذكر أحاديث منها وقال رسول الله صلى الله عليه وسلم إذا قام أحدكم من الليل فاستعجم القرآن على لسانه Àlàmì yẹ́dìrí mọ̀ yẹ fún falẹ̀ yẹ́dì tọ́jìrẹ̀. Ẹjọ́ ẹrùmọ́jọ́ olóòtòkì, tẹ́lifọ̀ tẹ́yìn bá ní ẹ̀rùn gbọ́n kí òun lóòrùn ní ti. Ẹ̀sá ìjọba lọ́pọ̀ àánú alàmìtáàlì, Kọ́rán ti ń lọ́mọ aláwọ̀, ti ti ń wù ìkú. Àlàmì yẹ́dìrí mọ̀ yẹ fún ọba tó wọ́n lè tọ́jà wọ́n tọ́ fún ẹgbẹ́ lélẹ̀ ẹ̀sìn ilé tó bẹ̀yẹ kí wọ́n má dààyàn láàmú ànígbàdá àfi ń ṣe kìíní oníṣúfí ní jòdì ọlọ́nkọ́ ní òtún ní ìtẹ̀gbọ́n ọba fún wa ní sọ́lá tó tún jí lẹ́ ó ní ká ah sọlámùsù jí lẹ́tọ́ ṣe yí sí ṣẹ́ṣẹ́ láti ti dáǹkà lọ́wọ́ yìí tí wọ́n bá kọ́ owó mẹ́ta àtàbọ̀ rẹ̀ àbí mẹ́rin ní láì yẹn máa jẹ́ kí ẹ̀rẹ́ àta 1000 kódà ọ̀kẹ́ náà àbáfẹ́ ó ń dún bí làwọn náà àwọn sọ pé ìwà àti lágbájá ẹ̀mí àti aláàfin ibrahim àtìláàfin ìlú olóhùn alájọ ti jọ ní àwọn bá ní ẹ gbọ́dọ̀ sí mọ́ kí ló dé tó bá bá parí awa awa ń bẹ̀ tí ó fi di sẹ́ẹ̀dì àárọ̀ àní ti parí ẹ báyà tó ń yí ẹsẹ̀ fún lábàá pé fún ka tọ́ba yà á fẹ́ mọ́ ọ̀dí kan jókòó tọ́ba yà á tún o á tún sẹ́yìn sí. kí ló ń ṣe mọ́ bá jí láti gbà yìí ẹ̀gbọ́n àwọn máa ń pàṣẹ fún wa ẹ gbọ́dọ̀ fàdúrà ni wọ́n. àìní iye yìí kú mi rẹpẹtẹ tí mo ọdún ti sùn lọ ẹwù fitna ẹ̀sìn olè tó bẹ́ẹ̀ tó wọ́n bá ti fẹ́ ṣe sí kúrò lọ́mọ ní láhùn àbá ọ̀rà sílẹ̀ ẹjá tó báyìí wọ́n kọ́ wò fáà lè parẹ́ nígbà tá a ti fẹ́ wọ náà ẹ̀ tá lè mú ìyá mọ̀rọ̀mọ̀rọ̀ bẹ̀ nígbà bá di lọ́sẹ̀ tó lọ sọ aláwọ̀ ọ̀hún àmì ọlọ́run ọ̀pá sùpánà ọlọ́run rọmọdán ni wọ́n tó kù ìrẹ̀rẹ̀ sí máyọ̀ májọ yẹ̀ bàrà lọ́wọ́ ẹ̀mí wá lẹ́ o ní alẹ́ ìgbà tó lálàáfíà o láti rí ìgbà dáadáa kọ́nà tó bá lọ́sùn fún wa o lọ́n jẹ́ agbádùn jẹ́ lálàáfíà o àwọn tó gbádùn bá lọ́sùn lálàáfíà o àwọn àdàn láti lọ́sùn fún wa o àwọn tí wọ́n kú sórí ẹ̀sùn èso ní àlá táàbù sọ̀rọ̀ náà kò sórí láwọn àwọn wọ́n bá ní kéjì wọn wọn sùkàbí ọlọ́run ìyànà one two three. Mẹ́ta nígbà ọ̀tẹ̀ ìra wọn tí wọ́n máa ń kà yẹn. Bí àwọn ọlọ́dọ̀ pa ẹ́ sí ìwádìí, ó ní mo ti mú pẹ̀lú ẹjọ́ gbà ẹjọ́ ti jí bí pẹ̀lú. Ìyá ọ̀pá ilé àná. A ti ní bá ń ta ọ̀dọ́. Bọ́dà yóò ní àgbà, ọ̀ pé yọ́ máa kùn káàkiri. Ẹgbẹ́ ìlàjú sọ, kí ẹ ní kí ẹ ṣe níwọ̀n wọn. Kóòrò títí ọlọ́run ò ní kókó náà tẹ́lẹ̀. Because wọ́n máa ń di jí ní ọkàn wọn yẹn. Sallallahu alaihi wasallam. Àwọn nìkan wọ́n dẹ̀ ní àdámọ̀ yẹn. Wọ́n di jí ọkàn wọn yẹn. Lẹ́kí àwa, káwà fẹ́ ní fúfú yẹn níwọ̀n bá ohun tàrí pé kò ní kó bá jíjẹ nínú wa á ti ẹ̀rí lábẹ́ ìpalẹ̀mọ́ fún rọmọdọ́n tó bá jẹ́ sí rọmọdọ́n ká gbìyànjú bò láti jíṣẹ́ wa fún nínú rọmọdọ́n ká gbìyànjú bò jíṣẹ́ wa fún àti fún rọmọdọ́n káàkiri láyé ìgbádà yẹn ìyá ọmọ rọmọdọ́n àwọ̀ èèyàn kúrò ní bọ́sọ́wọ́ ọ̀dọ́ gbogbo kẹ́kọ̀ọ́ bá rí pé a rí àwọn kẹta kárí sí i. kìnínní tàbá bẹ̀rẹ̀ ìrọ̀lẹ́ ní máa ń parí tá parí ẹ̀ka ìdá òun lọ́pàá àgbàdo àfi wù sọ́jú òní tààrí láti máa ń gbé aṣọ aṣọ ká máa ń wù ìrọ̀lẹ́ aago kan sí àbáyíra láti sinú láti tàbí kájẹ̀ gbé láti ti tán ọ̀bà alẹ́ àbàdì tó báyìí a máa òun lọ ti bàdà yóò ti fi ẹlẹ́ẹ̀lẹ́ òkú wa mú tọ́ torí bẹ́ẹ̀ kíṣẹ́ wọ́n máa lágbára púpọ̀ jù nínú Ramadan káàárẹ̀ ti ṣe níwọ̀ntúnwọ̀nsì lágbára ọ̀tà ṣe ṣe àdọ́rà ikú òsì ọjẹ́ ní àfi kó ṣe fi gbìyànjú tó tó rí nǹkan jẹ ah! ṣé òdo gbígbé àwọn àyà mẹ́wàá mẹ́wàá yẹn tó ti rẹ̀ kódà kan jẹ́ àwọn sọ́rọ̀ owó ẹ̀yìn bí àwọn tàbáràkà ni àbí òjá dílà ni àbí fàkùwákà ni gbogbo náà ni wọ́n máa mú tẹ́tẹ́ a sì fi lẹ́sẹ̀ yìí. Kìíní sí gbáyà. Yóò padà. Bẹ́ẹ̀ tá a kò dé lọ ọ̀dọ̀ wà lábùkù. Àwọn tí fẹ́ kó wọ̀ gbọ́ ní ẹ̀yẹ, àtàjọ jọra gbọ́ ní ẹ̀yẹ. Báwo fẹ́ àtàwọn tó yẹ ká lọ jọra káwọn àwọn tó yẹ kó lọ sí ẹ̀yẹ wọ́n wo kí ẹ̀yẹ gbà tó máa fẹ́ ti ṣe àtàkù àbáyé. Ah. Ṣé wọ́n fẹ́ ní ìyẹ ìdílé ti ilé yẹn? Mo ti máa ń dín gbogbo àrẹ̀ lọ́sọ́ láti láti ẹ̀jú ti jẹ́ ìrá ìjẹ́ láì sí àpò. Áwọ̀

àdọ́gbọ́n wá ẹ̀bẹ̀ kó fi mú nǹkan tó bá tẹ́ wọn lọ́rùn òun lélẹ̀ ni àwọn eléyàn nìkan ṣe ni kọ̀yẹ́ ká pẹ́ lórí ẹ̀ níjọ́ tó lọ́n bá padà ní kẹ́yìn ní mọ́sálásí èèyàn sàlàyé àti wọ́n fìyẹ̀ sí lùmọ́ mú èèyàn sọ pé báàsì máa ṣe é ni tí wọ́n yẹ pé wọ́n ń ṣe òkú bàrún jẹ́ ṣùgbọ́n wọ́n ń ṣàkóbá because wọ́n ń ṣe èèyàn máa dí àwọn èèyàn míì lọ́wọ́ èyí ṣe kọ́rọ̀ mi mo mú wa mo mú àtàwọn àwọn aláwọ̀ yorùbá ìṣàkóso tí wọ́n sì mọ̀ bí wọ́n ṣe ní haram tẹ́lẹ̀ yẹn náà tún jẹ́ ìdí sí ọ̀rọ̀ padà fáwọn ẹ̀sán sọ fáfá ìjọba ni wọ́n ṣe táwọn ìjọba bá ti ṣe báyìí tí nǹkan yẹn sì jọ pósìtì ẹ̀sìn àwọn àfọ́ òní mẹ́nuba wọ́n máa mẹ́nuba náà pé wọ́n náà lè kọ́ lédè òyìnbó gan kọ́ sẹ́ndì ẹ̀fẹ́ ṣé wọ́n lè máa fi microphone káàkiri pé màá mú kírun òfin ìbò béèrè àbí kí n kò béèrè lóòótọ́ wọn dọ̀ lọ́wọ́ so eléyìí ni kò sí ìtọ́kàn wa pẹ̀lú pé wọ́n bá máa lọ béèrè kí wọ́n sì rẹ lómi tó ní ọ̀sọ́ kò sí ìtọ́kàn wa tó yà wà làwọn sọ ni àtìlè fọ́ọ̀sì wọn kájọ wọn pa lọ́tọ̀rí àyíṣà aláṣẹ aláṣẹ lẹ́nu lọ́wọ́ agbára àwọn tí wà wọ́n sọ pé kò tá mọ̀ ní nǹkan mi lè kò táwa sí mọ̀ ní yìí ó lè jáde pé kò tó ìmútẹ́lómi mọ́ ohun tó mọ̀ jù wá lọ so eléyìí yàní dáhùn wọ́ṣà ẹ̀sùn wọn lẹ́ pẹ̀lú kò sí wọn. Pẹ̀tí condition bá gbé wá ọtí sọ́njọ́ yẹn náà. Mọ́sálásí ń fẹ̀ lérò harrow. Ti harrow yẹn tẹ̀ yàtọ̀ ní. Ẹjẹ́ àpadà sí ti harrow yẹn. Ti harrow yàtọ̀. Because tí èèyàn bá wo Bọ́ládé ti harrow. Ibi abẹ́ bridge. Kí ló kù tí ó fi dé Bọ́ládé? ẹ̀wọ̀n pé tẹ́ wá lábẹ́ bí ilẹ̀ṣẹ̀ gún òkè bí èyí tá máa ń sọ̀kalẹ̀ gẹ̀rẹ́gẹ̀rẹ́ yẹn àwọn yẹn kírun gbogbo ẹ̀yẹ rẹpẹtẹ wọ́n ní ìdí lẹ́yìn náà ni àwọn fanẹ́dìkù rẹpẹtẹ yẹn tó ṣe pé àwọn alájà 50 gẹ̀gẹ̀ tààtàwọn oríṣiríṣi tẹ́síwìrì àwọn tí ò ní gbọ́gí àwọn obìnrin ní ìwà lẹ́fẹ́ fáwọn onídìí káwọn kí wọ́n ti kí oṣù lọ́wọ́ sọ eléyẹn àníbì rẹ̀ tọ́bá láwọn ọ̀gbọ́gbọ̀ tí wọ́n tẹ̀wà fún bọ́tẹ́rò bá kọ́ tí wọ́n nídìí ẹ̀ òkúrú ká so kíni magafóònù sí káwọn ènìyàn òfin bọ̀ ṣẹ̀rí tọ̀ káwọn ènìyàn máa rí máa mú tí wọ́n bá rí lè mọ́ fún ẹgbọ́rọ̀ yẹn ti dáadáa wọ́n máa rí máa mú tí wọn bá rí lè mọ́ mú. gbogbo àwọn ibi tá sọ yìí sùfúùfù mùtàwásílà ni wọn. kò ní sáláì má sí sílísílà tí wọ́n máa rí àwọn máa mú. ọba àjẹ́ níbí yìí sí ibi ìrókò rẹ̀ pé wọ́n sì tún máa rí títí sí ní òkè wọ́n máa rí lọ. báwọn bá ti rí bẹ́ẹ̀ tó mú o. ẹ àkóso fẹ́ jọ àwọn ọ̀yà wọn àtẹ̀tẹ̀ wọn ṣe tí wọ́n ti sọ́mọ́ wọn yóò ṣe aláhàgbà nínú yàrá rẹ̀ ìrégbèlè Thank you. Igbó ni ẹni tí ìgbọ̀ rárá. Kílẹ̀ ní ń ká? Ó ń ka odidi kò án. Ẹ́? Tí máa ń ka odidi kò án, ta ló lè kà láàrin ẹ̀yìn? Ẹ lè rí nì. Kò tí ì sẹ́ni tí wọ́n sì máa kọ́ rẹ̀ wá fẹ́ ń kà lẹ́yìn àpáwà ọ̀fun ẹni tó sì kékọ̀ọ́ àrùn tó kéré ní mẹ́ta sálùsọ̀lá àwọn ọ̀fọlábíọ̀ ah, kì í ṣerò náà wọ́n gbọ́ yéjì dàǹtà ṣojú wọ̀ àwa bí wà ládé ìyẹn bá rí. ẹ̀dínwó mú ṣàfẹ́ ìrìn wà fún àkànlọ́ ọ̀hún ṣàárá kúrán méjì jọ kan ní wọn ọ̀kan lọ́sàn ọ̀kan lóru ọmọ ajẹ́ sixty tí wọ́n mọ̀gbọ́n bá fi sẹ́yìn nígbà táwọn ìbá fi tàbí. àwọn gẹ́gẹ́ kúrán ní ìlú ìlọ́dún wọn àlè sọ fún àwọn sàfẹ́ nítorí sharaful zaman ṣàrọ̀ ẹ̀ fúkí ló tún fẹ́ lọ́dún àti lọlé sharaful zaman ìgbà nínú شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان أصبح wọn èyí sì rẹ fún ọ̀tà lẹ́ẹ̀mejì asọdún lè ní sáàdù sọdún mi àmọ́ ẹtíkẹ́tì lẹ́yìn káwá sáré kọ́rọ̀ yẹn ọ̀pọ̀ orúkọ á ní èébà ọbẹ̀ jẹ́ nínú Ramadan òun la fi rí àwọn tó jẹ́ àgbàlagbà nínú àwọn olùmọ̀ tí kò àwọn fi ń pọ̀ bẹ́ẹ̀ bí bin Affan radiyallahu anhu wọn ò sí bídà rahimahullahu wọ́n ní báwọn náà ṣe ń ka Quran tẹ́lẹ̀ tó bá dínú Ramadan Quran kẹjọ kan àwọn làwọn náà máa kà torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàní pátá gbogbo dùrúsùn Ramadan wọlé báyìí wọ́n máa ṣe kí ni wọ́n pàtì Imam Malik Sufyan Thawri rahimahullahu ta'ala wọ́n máa pa gbogbo dáhùn sùn wọn sí wọ́n fèsì Al-Quran gbogbo wọn yóò kó sábẹ́ lámìẹ̀fúkàhù pé wọn gbọ́ yé wọn kó sábẹ́ rẹ̀ pàápàá nítorí àsìkò tó ṣe é sìn àsìkò tó ní ìdìfún Al-Quran bó ṣe tó àtún ní sharaful makan ààyè tó ní ìjù bíru alharam haram al-makki ẹni tó bá rẹ̀ mẹ́ kò ní dó lórí tọwáfù umra nìkan ọ̀tọ̀wáfù alhajj gbogbo àbáyà fà tó máa kó tọwáfù bó lọ kọba àti ilé àárọ̀ kọba tún dalẹ̀ torí wọ́n yọ́rẹ́ fún ọ̀tálẹ̀ méjì tó kó ń bẹ́ẹ̀ ni bóyá yóò padà bẹ́ ọba dẹ́dà nìkan lọ́mọ tòtòrí bẹ́ẹ̀ ká máa sìn gbọ́yé ọ̀lẹ́ ẹ̀hún ni ká máa wò pé ẹ tí ò ti máa kọ̀ sáàsì jù kẹ́kẹ́ mẹ́ tó bá jẹ́ ní Ramadan tọ́lọ̀ máa fún yẹn gbà láàyè ṣùgbọ́n kiri láàrin wa a máa rí kí wọ́n máa kọ́ sínú tíra ẹni tí ń ṣe bẹ́ẹ̀ láàrin àwọn àfáà tó kù sí ìkọ́ra nkẹjọ kan á kò máa pọ̀ nínú tíra kò máa pa àwọn àmọ̀bọ́yẹ yìí rí o láwọn míì tó tún jókòó ti àlùkò á nínú àwọn àfáà wa àgbà a máa rí kíkọ́ ṣùgbọ́n ohun tó pọ̀ jù náà ní ká sọ pé wọ́n máa tẹ fọ́sẹ̀ kan ẹlòmíì máa ń tẹ láàrin jọ́ mẹ́ta àwọn èèyàn pọ̀ dáadáa náà وعليكم السلام Ankin, sayariya Muhammadu kan? Bọ́ọ̀lù ọmọ ti Ẹgbẹ́ àwọn ti gbé rọ̀ sólù sí kò Ṣùgbọ́n láti rí Muhammadu láta Jafar. نظر نو محمد رسول الله صلى الله عليه وسلم إليه ده سيدي وطبعا نالف عن علاقة محمد رسول الله نعم عليكم السلام ورحمة الله وبركاته كيف ما بعد wọ́n ní táwọn eh, Yorùbá bá fẹ́ dáwọ́lé nǹkan kan wọ́n láwọn ò ní bẹ̀rẹ̀ níjọ́ Friday kẹ́tì má bà nítorí pé ìtumọ̀ Friday inú èdè Yorùbá ọjọ́ ẹtì ẹtì ọ̀fẹ́ ọlọ́run má jẹ́ tí ọgbọ́rọ̀ wa o ah hadha at-tasha'um al nínú àwọn ìdábàá burú ìmọ̀ burú ń ṣẹlẹ̀ sáwọn káfìrì ọ̀kanú rẹ̀ lèyàn ti mú yẹn. لا تعد الأيام لا تعد الأيام أمي موجعي لطا فتعاديكم كما أدكم نقل من لطا سدينسي má wọ ẹjọ́ sátọ̀dé má bẹ̀rẹ̀ kìíní kan ẹjọ́ kìíní kò síjọ́ tí èèyàn lè bẹ̀rẹ̀ tó gbọ́ ọjọ́ ọjọ́ dáadáa ni tí èèyàn bá ti ṣètò ọlọ́run bẹ́ẹ̀ kí èèyàn má gbọ́rọ̀ yẹn kò síjọ́ tí èèyàn lè pinlẹ̀ láti ta oko àdádá látàkárà ní ẹ́ ẹ́ ọ́ọ́kè ó ti clear clear irú ilé yóò mú àpẹẹrẹ kan jáde yóò má jáde ó sì dá kó jẹ́ kí iṣu yẹn ó ti yọ kó wá mú àpẹẹrẹ jáde bóyá èyí tí wọ́n ti gbìn kan rí déédéé báyìí ni ọgbọ́dọ̀ ni tí ọba ti rí bẹ́ẹ̀ ọ̀dà nǹkan báyìí padà o ọ̀rọ̀ bá rìn ẹtí yé tí condition àkọ́kọ́ káṣẹ torí ìyá ni bẹ́ẹ̀ olùgárà rí ni bẹ́ẹ̀ olùgárà kátàkárà tó ní ẹ̀sán nú ni tó ló fi pé tí ẹ bá fi tarú nǹkan bẹ́ẹ̀ ọmọ máa mú àpẹẹrẹ bóde pé iṣu yẹn gbọ́dọ̀ tó báyìí tí ọba fi tó báyìí ìgbà owó mi padà ó tó wọ́n sì wá wọn kínní àwọn agbófinró àwọn aláṣẹ ibi ọ̀dọ́ tí wàá mí báyìí wọ́n dà sí tó tí ọba ti rí bẹ́ẹ̀ tó ajá sí pé ẹni ṣùgbọ́n dá kéèyàn jẹ́ kókò yẹn jáde so kéèyàn fi jáde kó nínú àníza ọ̀ṣíjáàrù kájòkò yẹn jáde kí sùn ó ti jáde báyìí káwá sọ pé tó mo ti ta sórí rẹ̀ oko yẹn ni wọ́n bá fẹ́ máa dà òun ló dáa jù wallahu a'lam subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk